أنه إذا كان بينهم يتبوا ولا أن يموتبوا ولو لم يكن مشركا كل بابا وهو في ظاهره وهو من ظاهره منه جرعوناني لهذا قال الله تعالى الملائكة إيه لفع الله سبحانه وتعالى اسجد لآدم السجود في عالمه، سجدوا من السجود، إلا إبليس أفي إبليس نكا رجع الخطاب له وإلهم رأيه أبا ملايكة وليبونا أجين بين تيبان ونولو لسان يبقى ọlọ́fún àwọn màláìkà ìbìlísù tẹ́lẹ̀ kò màláìkà àjẹnúlù àìrí ẹ̀kọ́ ni ọlọ́wọ́ abẹ́ high school excuse yẹn kò pé ah ìwọ ìbílísù kí ló fà á tó fi sojú òjì wọ́n ilé sínú màláìkà ọlọ́wọ́ mi sí màláìkà náà màláìkà ti padà fún àládó free àmọ́ mọ̀ pé ìgbà ló ń gbọ́ màláìkà tó ti wà láàrin wọn wọ́n ti bóna orí àá àdàkẹ́rù nínú ọlọ́run tó ń kọ́ wá nínú ìdílé tó fún pé mo dáa jù lọ خلقته من طين وخلقته من النار ọlọ́wọ́ ọdẹ aláti nù yẹ̀pẹ̀ àmà ní iná ló fi dá mi iná sì dájú yẹ̀pẹ̀ lọ ojú tiẹ̀ lọ́hùn ó di wa ojú sórí ibú tiẹ̀ wò ọ̀rọ̀ tí ẹ bá wà pẹ̀lú àwọn kan kọ́lá bó sí sí ìtara wọn tí wọ́n ló gbogbo bá ti rí náà ni ọ̀rẹ́ náà ń bò wọ́tọ̀ wà ń bí ẹjọ́ ní mọ́ ọtí ìwọ́n wà mọ̀ sí làgbẹ́ náà ń pè ó ti kó láàrin wọn bá ló gba àwọn mùsùlùmí wọn gbá àǹkan bí i mọ̀ sí ara ọ̀ wọn ló pa àwọn mùsùlùmí àti àti àwọn mùsùlùmí gbogbo yóò kó gbàgbọ́ gbọ́ mùsùlùmí ó díye wa àbúté ní lọ́sí kí òṣìṣẹ́ kí n máa súnmọ́ àwọn olùkọ́ ọ̀sán ṣe ẹ̀dí ṣẹlá sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọn lọ súnmọ́ nǹkan ṣe ẹ̀rí ìjọ títí wọn ní tùràrí ni bí ó ti ẹ̀gbọ́n tùràrí gbàgbé lè di ọ́ tẹ̀sẹ̀ wò tó bá dìde kún bẹ́ẹ̀ ara rẹ̀ mọ̀ ọ̀run tùwárí ẹlọ́jọ́ mo jẹ́ ní sùpọ̀ máa fi káyà bí ẹ bá fọ́sọ̀ rẹ̀ jóná bá kó ń bẹ́ẹ̀ òórùn èéfì ẹni mọ̀ ọ̀run ní ara ẹ̀ kókó ṣe rí nìyẹn tó yẹ kó wọn súnmọ́ kó mọ mọ́ ọ̀sẹ̀ bọ́ lọ́rẹ̀ wọn oníjàgídíjàgẹ̀ fi hàn mọ́ lọ́rẹ̀ dà bẹ́ẹ̀ mi ni wọ́n àrà ọ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́ọ̀nù tó hí awọ́lù wáàdì bí i kí mọ́lọ́ọ̀lọ́ kan orin àkọ́kọ́ gbogbo tó jọ̀rọ̀ yẹn kọ́ọ̀nù tó hí awọ́lù wáàdì kan bí kọ́ọ̀nù yìí sọ̀rọ̀ láàrọ̀ ọ̀sẹ̀lẹ̀ lábẹ́ ìgbẹ́ lọ́rọ̀ bí àwọn pé ọ̀lẹ́kùn awọ́lù máa tẹ̀lé ohun ilé wọ́n wọn sọ بقوله إنه بأبابا إذا رواية إنه رغني أن يواحد الله هم بلون لك توحيد فبعض العلماء أول واجب النظر النظر وناني كثير كين قوتي يكون صواب تبعثني أو أن أول واجب هو التوحيد بدينا نقول كده دورا يا جميع وناني إيمان ونان توحيد لمعرفة معرفة الخالق على فترتي في إما لو غاي تبدا إلي من جوا في تلون دوالي رفع عبد الرحمن من عدل كنا هو أول ما يجب على المكلف نتحيه إيماني إيمان هنا التوحيد هنا عقيدة هنا أصول الدين الثامنة هكذا أن يبدأ به قبل كل شيء وهذا شيء وعزي the first thing tẹ́lẹ̀ kí ẹ̀kọ́ ti wá sí òun the ní tọ̀wé tí máa ní kábílà college kó tó síwájú gbogbo ogun fẹ́ kírun ní ẹgbà rẹ̀ ní àwọn yóò máa wáyé yìí the first thing tẹ́lẹ̀ máa kọ́ ti wá sí òun náà kí ni tọ̀wé يؤخذ من قول يؤخذ من قول صلى الله عليه وسلم فادعوهم الى الاسلام بوجه الاسلام وتخبرهم بما يجب عليه من حق الله تعالى قد يصفوها ان تجرنا اياه tọ́lọ́wọ́ bá lórí oúnkálùkù tí ẹ bá ń gbààwẹ̀ tí ẹ bá ń kírun tó lọ sí hajj gbogbo ẹ̀ tí bá ń ṣẹbọ gbogbo tí ṣe gbàjẹ́ gbogbo tí wọ́n ṣe gbàjẹ́ wáta ọlọ́mọ bàjẹ́ wájẹ́ gbogbo tí ẹ bá ń ṣe tí wáyé pé iṣẹ́ ìwà ìtàkùn sàwùrí tí bá ti àkídà sẹ̀límà ní gbogbo ti ayé rẹ̀ ó di ilé ìtòkọ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nàìjíríà nìyí bí i ẹgbẹ́ ẹ̀pẹ̀rẹ̀ mùsùlùmí tó ń kírun tí wọ́n múdì èèyàn àbí múdì ẹranko nípo wípé àbí ẹyẹ nítorí kọ́ fẹ́ dípò kan wọ́n bá yẹra bá rẹ̀ gbogbo ilé ìṣẹ́rìkì ni àwọn àjẹm ní ọdún máa sọ fún wọn bẹ́ẹ̀ ìwé ìdánwò tó ń sọ kùrán sínú alángá kò sí ibi ibi àwọn àjẹm ní ọmọ sọ fún wọn bẹ́ẹ̀ lẹ́yìn náà ọgbọ́n ọ̀sán ọdún lórí ibu ni ọlọ́mọdé àbáwọn sọ ibu ti wọ́n náà ọlọ́run bá ṣùgbọ́n ọ̀tẹ́lá ń bẹ̀ bí àgbàgbò ọlọ́ba التاسعة أن معنى أن يواحد الله معنى جعلت أن لا إله إلا الله إتما كما ملون لك ونتما لا إله إلا الله يؤخذ من تعبير صحابي حيث عبر في رواية النبي صلى الله عليه وسلم ليه أكبر منه ربك عليه صحابي ọ̀rọ̀ ní ṣùgbọ́n ìpé sọ̀rọ̀ ní ẹ̀kọ́wà rẹ̀ ṣàhádàtì aláìlọ́lọ́lá òun náà ni ìpẹ̀gbọ́n sí ìjẹ́lì pé ọlọ́run kan jẹ́ sí fún fèrè wáyà ti abára bí kọ́ọ̀lù nígbò yóò sọ pé an yi wa ilu lọ fún mọ́lọ́lọ́ka àti méjì kankan náà ni ala an ṣe ẹlẹ́kẹ̀wá annal insan ne kàdìyàkónù min alkitab

اه يهود اماما اماما تحيو تنتوان ومراده بقوله لا يعرفها قلهم قلهم او يعرفها شارد ان لا الى الاولان قلهم لا الى لا ويوخذ من قوله وليكن اول ما تدعوهم اليه فوفق كان طبعا مصر مسيرا لشهادة لا الى الله ويكون منه نقص وكو سنجد سفا فلوبا الفلاح كانوا يعرفون لا إله إلا الله يقوم أما لا إله إلا الله ويعملون بها من جدني ما احتاجوا إلى دعوة إليه وهذه مكتبة كتبوا وفيه والله لي أنا وما أنا عم كلام أبي لو كما سين لمن كما سين لمن قارع وانتي بعد المسلمين يقول آه ọmọdé kọ́ lọ́wọ́ tó kọ́ mọ̀nà nínú Mark twelve verse twenty eight wọ́n bèrè lọ jésù pé èwo ni àkọ́kọ́ ní gbogbo òfin èwo ni àkọ́kọ́ ní gbogbo òfin is the first of all commandments ní all Israel ẹgbẹ́ ọmọ Israel the Lord our Lord is one God ọlọ́run ọlọ́run wa ọlọ́run kan ó ní eléyìí ní ẹ̀kọ́kọ́ gbogbo òfin eléyìí ní ẹ̀kọ́kọ́ gbogbo òfin àìsíl kíkú tó wà ojú ìrírí ní mẹ́ta lọ ọlọ́run ọlọ́run ọlọ́run ojú ni ọlọ́run ọlọ́run wa àwọn afá sọ pé kò tún yọ ara rẹ̀ kú wa sọ pé ọlọ́run ọlọ́run yìí ó ẹ̀sìkúrú ara rẹ̀ kọ́ kò kọ́ ẹ̀sìkúrú ó rí kúrú ara rẹ̀ pé ọlọ́run ọlọ́run wa ọlọ́run kan tuntun ni tí wọ́n sì ń pẹ̀lú gbogbo ẹ̀kan rẹ̀ ó bí wa ẹni tí ẹ̀yin náà lè gbé báìbù yìí lọ́wọ́ báìbù yìí tó yìí àwọn tọ̀lé tí tí ẹ̀ sọ́lé sọ́lé tẹ̀ sọ́lé nù tí wọ́n báìbù náà wọ́n wé pé olùgbàlà nínú ẹ̀dá ìfọ̀lẹ́ sílvà sẹ́ńtì ṣọ́ọ̀lù ni yí àmà witnesses of children and my son you may know and believe that Before me there is no God formed, and there shall not be after me, and beside me there is no Savior. Sin in three words, oníbi àwọn tẹ̀sílẹ̀ kan, àmọ́ sí ìwọ̀n mi olóyè rẹ̀ kan ní lórí ojúmọ̀ wíjà pàdé. Only beside me there is no Savior. Ọlọ́mọ sọ wá ní ọlọ́wà. Ọlọ́wà bí ọlọ́wà bí ní ọlọ́wà. Àárín Mùsùlùmí náà yóò mọ̀ sí ilé ìlẹ̀ ìlà onímọ̀ tàbí ẹnu ọmọ pé ọmọ fọ́dọ̀ bẹ̀rù àṣírí láti jẹ dáwà lọ lórí kíkà súnà ó ti dínkù mi sábà máa rí má kí látàwọn èèyàn yìí máa kó sápò wá yìí fọ́ọ̀lá azim ni ò sábà rí má àwọn ẹ̀rọ kò sí pé wọ́n ti máa lọ òdi àfà wọ́n ti máa rán àpò ní dédé rẹ̀ náà ní wọ́n dédé àkùrá yìí wọ́n náà kí àti fáìn ní

ó di wa àmọ́ sèèrè kò ní kọ̀ọ̀kan láti máa lọ bí sàárè ṣéwù kan kò ní kọ̀ọ̀kan láti máa pè ṣéwù kan kó máa kó pàlù jẹ̀ nú máa ìlà gbáre ọlọ́wọ́ bá التنبيه على تعاليم بالتدريج الله أكبر هنا نيكي إسراجي أو دعاة أنا التعليم ليه كحقة تدريج ديالي ديالي ما روش ما روش ديالي ديالي ديالي ديالي ọ̀rọ̀ ṣàwọn èèyàn wọn nígbà kankan gbé náà ni alọ́ dára kan ní bì níjọ́ kan àwọn ìsinmítì lọ́wọ́ dára yúmbàtì àwọn ìsinmítì lọ́wọ́ nínú yàrá kan àwọn búrọ́sù wà ní ìdèrò màbí dùmọ̀jú kò sí wọn mo á gbọ́ pọ́n àwọn arúgbó wá tún ló street àwọn mìíràn sì wọ́n sàlàyé súnà fún wọ́n sàlàyé súnà fún wọ́n wájà nìkan wọ́n bẹ̀rẹ̀ gbogbo tó wọ́n sọ pé iṣẹ́ ti wọ́n ti tó iṣẹ́ ti wọ́n ti tó ọ̀kan ní àwọn náà bá àgbà ní àbí ìwọ̀ wọn là níwọ̀ múlẹ̀ yẹn ẹlẹ́rìí ti ṣe ọ̀kan yẹn àmọ́ àwọn ti wọ́n ti tó ilé ẹgbẹ́ mo rí ìgbésẹ̀ tẹ̀lé mi wọn ọgbà orí ọlọ́run gbà lọ ọ̀kan náà ọlọ́run lókè ṣàìsílẹ̀ kamasi lọ́n fi pàtàkì ìtara oṣù fún wa wọ́kọ̀ yọ ọjọ́ tó wọ́kọ̀ yọ gan àrí ànífẹ́ rí àyọ́ ẹ̀kọ́ ni mo ayọ̀ bí rẹ̀ bí ẹ̀ mo ayọ̀ àkún ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìndínlógún yóò máa tó dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ láti jọ́mọ ènìyàn wọ́n bí àwọn ìyá ìmọ̀ gbé ìgbélókù wọ́n gbé ìgbélókù díẹ̀ tó máa gbé ìgbélókù láì gbàgbọ́ bí ọmọ ọjọ́ kejì ìjọ kẹta ẹni rẹ̀

ìfìdíjọba ọ̀sọ̀mọ̀ ọ̀sọ̀mọ̀ tó ti di pàtàkì ó di wa email lọ́kọ̀ gbé sáwọn yàrá padà káwọn bá rí wọn tí wọ́n mú tí fi wọ́n lè gbọ́lọ́ tí wọn ó sọ̀rọ̀ ní fún ìkà ọlọ́ọ̀bá náà bí ó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá náà ó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá kó mọ̀ pọ̀ lọ́rùn tó gbọ́ orí ẹni fáwọn ó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lójú أديوا والله تعالى أعلم نعم أما كيت نبي الثالث عشر يصرف الزكاة ونعم ذات ما في زكاة الرابع عشر نمبر 14 كشف العالم الشبهاء المتعلم في آفاه ó ṣàlàyé dúbárú ọmọlé kí lójú هي التنبيه على التعريف التراجع يؤخذ من قوله صلى معاذ أو تدريج يعني ثم ادعوهم إلى أن يواحدوا الله لكم ولو لقى قالوا كيوا ترى بدي مدينة من سيدنا معاذ gbogbo àwọn arkanu salat arkanu ìtàlẹ̀ ti pé akírun agbáwẹ̀ kájọ zaka àmọ́kílẹ̀ sọ fún wọn sí fún mọ́lọ́pàá قرارو سلحي قاني فإن أم أتاعوك في ذلك ثم جواب بوضوء لذلك جواب موتل وليلي فعلمهم أن الله اكتبع عليهم الشراع أقول الله باك بسلوا يتعب الله نطعيو الله بايني كلا سمع شوف فقط لك أقول لك ذكا حراو فدوان تمتوا عبدين يتعب فعلمهم أن الله اكتبع عليهم الزكاة ọlọ́run sọ zaka lọ́rọ̀ lórí ọ̀zàká yẹn gan ẹ̀mọ́ ìgbà kò wọ́n lọ ni yíwọ́ fagmin àdúnyá ìhì yọ̀rọ̀dù ilẹ̀ kọ́rọ̀ ẹ̀wùdí yáyì tó ọ̀rẹ́ yáyì ẹgbẹ́ ara kó yí lọ sí ìlú wà ní ara o yíwọ́ fagmin àdúnyá ìhì máa gbọ́dọ̀ àwọn olówó wọn yọ̀rọ̀dù ilẹ̀ ọ̀rẹ́ kò fáwọn tẹ́ka nù wọn. máa wà ń lẹ̀ kó máa zaka kó máa gbé sí ìsìn ara o ìlú tó ń gbé tó ti níjà káyọ̀ ló ti yọ ìgbàká rẹ̀ o ti kò tó gbọ́dọ̀ kí ẹ̀fẹ̀ ránṣẹ́ mẹ́ kí wọ́n gbọ́ ọbẹ̀ mi ò àmọ́ àwọn tó ń jọ ń gbé òun àwọn ọlọ́ọ̀ ẹ̀kọ́ yẹn zàká fún ó di yé ewu abẹ́rẹ́ kí lọ́kọ̀ rẹ̀ abiru ó di yé zàká kó yọ sọ́wọ́n ara lé àwọn tó súnmọ́ tòṣìlú bí dájú ọlọ́mọdé àfọlọ́ yé wa náà لما تقول البلاد بعمها يؤخذ من عمر صلى الله عليه وسلم المعاد بالتوحيد يدعو إليه أولا ثم الصلاة ثم الزكاة لقصر التوحيد بين صلاة بين الزكاة الثالث عشر مصرف الزكاة قد ترد على فقرائهم أما كان زكافون أبقى بعد الله ولو هذا ẹni tó bá ń yọ zaka olówó tó máa ń yọ zaka fáwọn tálíkà àdúgbò rẹ̀ ìfẹ́ wọ́n láàrin wọn àti tẹ̀gì ọlọ́ba àforíjì ọlọ́ba nínú àwọn olówó tó yẹn nífẹ̀ẹ́ sí jù ìtẹ̀gì tó yẹ zaka àwọn tálíkà lẹ́jẹ̀ fún ó dí wa ọdún àtàdọ̀ ẹ̀kọ́ wa kí ọlọ́ kọ́kọ́ tọ́nà ọ̀nà ọlọ́ba ẹ̀yìn tó wá gàdúrí skul sí lálẹ́ ò ní kí ó ó ti gẹ́ ó ti gbàjù lọ́fà Kaduna yìí school yẹn ó produce àwọn èèyàn lẹ́ pé ẹ wo ẹ̀kan sọ pọ̀ mí chief judge Nigeria nìsín lóko ọlọ́lọ́ school yẹn rí ọlọ́kọ́ jù Islamiyà yẹn rí ìfọ́ àti ẹ̀rọ tó kí wọ́n jẹ́ nígbà tó wà ní CJ state nígbà tó wà bẹ̀ ọmọ rẹ̀ fẹ́ mọ́tò tó ń gbé wa ọkọ̀ CJ síbẹ̀ ó di wa tú ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìkàmì wà lára rẹ̀ ó di yẹwà ilé tí ó lé sùn wà ọ̀rọ̀ sí Àbújá ń jò ní ìlú àkàrà ṣíkútù Suleiman ọ̀fẹ́ àrùn àbúrà yìí wà áríkù sàrám áríkù áríkù sàrám ní àwọn àlùbádé báná àmì ìrìsẹ́ ìdábọ̀ ẹ̀mọ̀ ní ìyọ̀mọ́ ó Lukman ó ní ìdàlú ọmọ òmìnira kan tó wá wọ́n ní ibò ah, ní oní ara ọ̀ orí yorùbá ni àmọ́ wà ní American University fúkà kíkù nìyẹn tó lóye amẹ́ríkà ní adúmáwá tó lóye American University wọn ti lọ́wọ́ àmì ìdílé ní tìjì lórí ìdílé àwọn ìṣẹ̀fọ́ kan tó bá lọ gbòmí ìgbà àwọn ọmọ wa ẹ̀sán ní wọn káàkiri káàkiri káàkiri ó yọ ọmọ ẹ̀sìn ẹ̀lẹ́mà ọmọ ti lẹ́kṣọ̀ kan lójọ Friday àbí yóò ní ibi Sunday ní Barfi àwọn ọmọ Markaz ó kọ́ ìjọba máa ń fáyọ̀ wọn pẹ́ àmì ìlú afọ amẹ́ríkà sí ọkọ̀ ó di eyín ó di rí nìyí skul kò skul kékeré ní àfájà àwọn èèyàn jẹ́ níbẹ̀ pọ̀ ìjọba gbìn àfíjà dáadáa fáwọn ẹlẹ́kọ̀ọ́ ó ti dáa jù dáa jù ọlọ́mọdé àti dáadáa fún kọ̀ọ̀kan wọn lọ́ọ̀bà bọ́ọ̀lù ní iṣẹ́ dáadáa lọ́ọ̀bà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah naam الرابع كسب العالم وشبهه عن المتعلم sẹ́ni kí yẹn gbogbo tó bá rújú láàfà sàlàyé ẹ̀sìnkẹ́kọ̀ọ́ ó lè bí ṣubì àti ààbà ṣubì àti ẹ̀rìn nínú ìpé ilé ìhúná náà ni ètò ojú ti mà ayé yẹkùnà ìjà olùjẹ́hàl gbogbo ẹ̀dọ́ pé ọkọ̀ aláìmọ̀kan ni yóò fàájú bí tọ́lẹ̀ iná látọ́rọ̀dá àlẹ́yìí alẹ́ ibi sọ́lọ́ta ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìṣe sàárà lọ́kàn ọ̀rọ̀ tí mo sọ lẹ́kẹ̀ẹ́ nìyí bá ilé ìjọba gbó wa lọ ni o yóò kọ́dù mi àgbẹ̀nìyà ìmọ̀ àdáwọ̀lá àwọn olówó wọn lọ́yìn ni àtùrọ̀dù aláfúkọ́rá ìhìn ẹwù tí bá lọ sódì lásán tí ẹ̀rù kó jẹ́ gbà àsìkò yẹn ọ́fíì gbogbo jẹ́ gbà àsìkò máa sọ pé bẹ́ẹ̀ kọ̀rọ̀ lẹ́hùn ó di eyín harun sọ pé kí bẹ̀sílẹ̀ bí àbíkílì kan wá lẹ́dà ó lọ gbọ́n àwọn nìkan wọn ìyàwó àwọn ọkọ̀ ó di eyín ẹgbẹ́ bá ń sa gbogbo wà lè mọ́sá kéèsì kan tó wá ní yóò kàzùmí àgbìyà yìí mùtùrọ́dù ilá aláfọ́rọ́ yìí àkàlágbà yóò kọ́ lọ sí ìlú wa o nígbà wọn olówó àgbọ̀n àbí yá ní sàárà tẹ́lẹ́gbà yóò ọmọ orúkọ àti ọjọ́ bá kíkú ìyàwó ẹ̀rọ ẹ̀kọ́ fún ẹ̀kọ́ ó di yẹn wallahu ta'ala alam ọmọ tó àfọ̀rọ̀ yìí wa náà ìjọba ènìyàn nìyẹn náà فيبين عاد إسلك أيوخا من أدنياء وأن مصروفها الفقراء ìgbàgbà owó dọ́dọ̀ wọn olówó ẹni tá sì náwó yẹn fún náà ní kíni àwọn aláìní ẹ̀dà pọ̀ àfáàfún tó fún ọ̀nà kọ́nà fi wúlẹ̀ ìbílẹ̀ ni ó ó ní yíwa wallahu ta'ala alam àlàkánà mẹ́ta aṣọ àbíká ló báyìí ló báyìí tó ìtàkà tó ti dídí ọlọ́kàrà sí fún ọba جميل سنوات حجوة الله تعالى ولا تنقيامة السلام عليكم ورحمة الله وبركاته